we shall stand. On your mandate, on your mandate, Bola, on your mandate, we shall stand. Ó làwọn mọ̀lẹ́ ló bá ìṣẹ̀ padà bọ̀bọ́lá bọ̀bọ́. Ó làwọn mọ̀lẹ́ ló bá ìṣẹ̀ padà bọ̀bọ́lá bọ̀bọ́. Bọ́lá ó làwọn mọ̀lẹ́ ló bá ìṣẹ̀ padà bọ̀bọ́lá bọ̀bọ́. Gbogbo ọmọ ní tilé tó kó yorùbá gbogbo bíkíbi yòówù kí ọmọ nàìjíríà wà haúsá wa ibo yorùbá wa ẹ jẹ́ kí a pawọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ká tìjọba yìí lẹ́yìn kájọ ṣèjọba yìí ni kíjọba yìí dún yòǹgbàyòǹgbà kó rọ gbogbo wa lọ́rùn kó rọ gbogbo wa lọ́rùn kó tù wá lára kó tù wá lára ní agbára ọlọ́run elédùmarè aṣíwájú bọ́lá ahmed tinubu